إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله <clears throat> وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àwa bẹ̀ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àwọn olùkọ́ tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run kó bá a ṣe dáadáa fún wọn ó bẹ̀rẹ̀ níbi tí ó ti bẹ̀rẹ̀ títí tó fi débi tó délé ní àpàdà síbu kí ọlọ́run kí ó má fi kàn wọ́n àwọn òbí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run kó bá a ṣe dáadáa fún wọn bí rahmatika ya rahman rahimin àwa náà ọlọ́run kó lò wá ní sábàbí dáadáa kí ó sì gba tafsiri ìjókòó yìí kó gbà ní bàdà lọ́wọ́ wa. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم níbi tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a ó títí máa tẹ̀síwájú lẹ́ni à ń ṣe lálàyé fún wa nípa ipò tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run fi sí. Si tó ń ná òsì pera rẹ̀ ní nǹkan tó lọ́hùn ò pé eléyìí jẹ́ ẹ̀kọ́ kan tó tóbi tó sì ṣe pàtàkì tó kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa kíyèsí èyíkéyìí nínú ipò àbáyé tọ́lọ́run bá tó wá sí ká má pera wa ní nǹkan tí a jẹ́ ìjà ànábì ipò tó tóbi ni ṣùgbọ́n kò sọ ànábì dọ́lọ́hùn kò sì sọ ànábì di ẹni tó ṣe wípé gbogbo ohun tó bá ti fẹ́ náà ni ó máa rí bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ni ọba tí ó ní gbogbo agbára pátápátá lọ́wọ́ eléyìí ni ìgbàgbọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì jẹ́ ọmọlẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àyà yìí abala kan wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ó bùkátà kí á yànnà náà òun náà ni inil hukmu illa lillah gbogbo nǹkan tí ń jẹ́ ìdájọ́ pátápátá gbogbo ohun tí ń jẹ́ ìṣòfin kò sẹ́ni kàkà tó tọ́ sí àyàfi ọlọ́run subhanahu wa ta'ala tó bá wá rí báyìí àwọn adájọ́ àárín wa ń kọ́ kí ni ìdájọ́ wọn nínú ẹ̀sìn àwọn agbẹjọ́rò àwọn òmòfin táyé kí ni ṣẹ̀ríà sọ nígbà tá a sọ pé gbogbo ohun tí ń jẹ́ ìdájọ́ àtòfin ọlọ́run nìkan lónìí so eléyìí yóò mú wa lọ síbi àlàyé abala yẹn léni pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n ká tó lọ síbi abala náà a tú àyà kan sí léni abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó má ṣe fún wa ní àgbọ́yé rẹ̀ náà. إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين أبرة تتمى القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí yóò kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé du ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí jọ́gbìn dé alkiyama abẹ ọlọ́run kó má ṣàìfẹ́ àwa sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ń sọ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nírẹ̀ ànábì sọ fún wọn kólì. ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو النبي صفوان صلى الله عليه وسلم قل إني على بينة من ربي قل إني sọ fún wọn pé mò ń bẹ lérí ìmọ̀ tó dájú látọ̀dọ̀ ọlọ́run ọba mi. bó tilẹ̀ jẹ́ pé yín ẹ pè é nírọ́. kò sí nínú agbára mi bẹ́ẹ̀ sì ni kò sí nínú kápá mi ń tẹ̀ ń rẹ̀ ma tasta'jiluna bi àwọn kèfèrí wọ́n ń sọ fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam wípé ṣebí wọ́n ló ń sọ pé ìjìyà ń bẹ pé ọlọ́run yóò fìyà jẹ tí ò bá ṣe tiẹ̀ ó dáa sọ pé kíyà yẹn ó ṣẹlẹ̀ báyìí ìyà yẹn gan làwọn ń fẹ́ wọ́n wá ń kánjú ìyà ló fi jẹ́ pé láàyè mí nínú alukur'an alkarim a'udhu billahi minash shaitani ọlọ́run ọba láwọn kèfèrí ń sọ wípé Allahumma in kana hadha wal haqq fa'amtira alayna hijaratan minas sama wọ́n ní rẹ̀ ọlọ́run in kana hadha wal haqqu min indik tó bá yẹ pé ogun tánàbí ń sọ yìí tó bá yẹ pé òdodo ni tó bá yẹ pé òótọ́ ni tó bá yẹ pé kò sí rọ́ńbẹ́ fa'amtira alayna hijaratan minas sama ọlọ́run rọ̀jò òkúta léwa lérí láti lè fi mọ̀ wípé tó bá yẹ pa nàbí ọlọ́run ni ọ́ ọ̀dà àṣẹ tiẹ̀ tó bá yẹ pọ́lọ́wọ́n ọba rẹ̀ yẹn ń bẹ nígbà tá a ti ṣe tiẹ̀ yẹn ó yẹ kó bínú kó rọ òjò òkúta lé wa lérí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ń béèrè ìjìyà ọlọ́run wọ́n ń béèrè ìjìyà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba fi sọ wípé anábì ní kò sí nínú ìkápá ni mi ntẹ́ nkanjú béèrè yẹn torí pé al-isti'jal ìkanjú ọ̀nà ni talabu shay'in qabla waqtihi kéèyàn ó máa béèrè fún nǹkan àbẹ́yàn fẹ́ kí nǹkan kan ó ṣẹlẹ̀ nígbà tásìkò yẹn nǹkan yẹn ò tí tó náà pè ní al-isti'jal ìmọ̀ kanjú ìjìyà ń pulẹ̀ ń bẹ fún wọn ṣùgbọ́n àwọn wa ń sọ láti fi hàn ànábì wípé nígbà tí o ti sọ pé ẹni tí o bá ṣe tọ́lọ́hún ọlọ́run ó fìyà jẹ ṣe bá ṣe tọ́lọ́hún báyìí ìyàwó lọ́jọ́ wa àwọn ń sọ eléyìí fún ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run alánàbì sọ fún wọn ma indi ma tasta'jiluna bi. ma indi ma tasta'jiluna bi. èyí tẹ́ ń kánjú pé ìyá tẹ́lẹ̀ ń tẹ́ ń kọ lẹ́tà sí yẹn tẹ́ ń kánjú pé kó ṣẹlẹ̀ yẹn ṣíṣẹlẹ̀ rẹ̀ kò sí nínú ìkápá ní mi ọwọ́ ọlọ́run ọba ló wà. gbogbo nǹkan tí ń jẹ́ òfin ìdájọ́ kọ́rọ̀ ó rí bákan àbí kó má rí bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ló ní í. inil hukmu ila lillah ìdájọ́ ọlọ́run ọba ṣe hásùrù rẹ̀ sọ́dọ̀ rẹ̀ nìkan torí pọ́lọ́hún ọba nìkan ní ọba tó lè dájọ́ tó sì lè ṣe déédéé gbogbo òfin ìdájọ́ tó kù àbòsí bẹ́ẹ̀nbẹ́ torí pọ́lọ́hún ọba nìkan ní aleyhisallahu bi ahkamil hakimin ìdí nìyẹn tí a fi ṣe hasiru inil hukmu illa lillah ìwà máa dájọ́ láyé ń sìn pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sófin tọlọ́hún kí làwọn àfáà sọ lérí ẹ̀ ọlọ́run ọba sọ láàyè kan nínú alukur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run wa man lam yahkum bima anzalallah fa ulaika umul fasiqun láàyè míì ọlọ́run wa man lam yahkum bima anzalallah fa ulaika humul kafirun láàyè míì ọlọ́run ní fáwọlá ẹ̀ka ọmọ zọlímọ́ọ̀nù ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí wọn ò bá ti dájọ́ pẹ̀lú ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tí í ṣe ṣẹ̀rí àtọ́lọ́run ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀. ọlọ́run ọba ní pòkì ni wọ́n láàyè míì ọlọ́run ọba ní alábòsí òun ni wọ́n ìyẹn ló fà á tí àwọn àáfàá tí wọ́n fi wá ṣe àlàyé lérí wípé min anuwa irida min anuwa irida nínú àwọn nǹkan tó lè gbé ni kúrò nínú Islam alḥukumu bigeri ma anzalallah kéèyàn ó máa dájọ́ pẹ̀lú òfin míì tó yàtọ̀ sí tọlọ́hun إذا تعقد أن هذا أمر مباح وأنه يجوز أن يحكم بالشريعة ويجوز أن يحكم بالقوانين téèyàn bá ní àdìsọ́kàn wípé ṣẹ̀rí àtọ́lọ́hún ìyẹn ò báyé mu mọ́ èyí tá a gbé kalẹ̀ fúnra wa ìyẹn nìkan ló báyé mu ìyẹn ló ní provision fún gbogbo ètò ìgbésí ayé ṣẹ̀rí àtọ̀ ọlọ́run kò básìkò yìí mu mọ́ ayé ànábì ló bá mu téèyàn bá ní àdìsọ́kàn bẹ́ẹ̀ onítọ̀hún ti di kèfèrí onítọ̀hún ti jáde kúrò nínú Islam faman ya yakun bima anzalallah. faman lam yakun bima anzalallah fa'ulaika humud zalimun. àwọn àfáà wọ́n jẹ́ kó yẹ wípé ìmọ̀ dájọ́ pẹ̀lú nǹkan míì lẹ́yìn òfin tọlọ́hún téèyàn sì ládì sọ́kàn pé nǹkan yẹn téèyàn fi ń dájọ́ yẹn ló lóore ju tọlọ́hún lọ irú òrò rí bẹ́ẹ̀ ó sọ̀yàn di kèfèrí kódà kéèyàn ó máa kírun kó máa gbààwẹ̀ onítọ̀hún ti jáde kó nu Islam ló fi jẹ́ pé àsìkò ìgbà tí ọ̀rọ̀ ṣẹ̀ríà tó ń jà rìnrìn ní sanfara ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn náà di kèfèrí nínú ọ̀rọ̀ ẹnu. ẹlẹ́mìí ọ̀sán pé sẹ̀rí àbúrúkú wo ni láyà mùsùlùmí náà ní sọ̀rọ̀ wọn láyà nábì ni eyín ti lè wọ́ọ̀kì kò sí rádaràdà wo ni téèyàn bá ti ń fẹnu sọ bẹ́ẹ̀ onítọ̀ ń jáde kúrò ní islam ó di afaawa muhammad bin abdul wahab rahimahullah wọ́n ní nínú àwọn nawakidul islam nínú àwọn nǹkan tó ba islam èèyàn jẹ́ ọ̀kan o náà ni kéèyàn ó gbọ́lá fún òfin míì ju òfin tọ́lọ́wọ́n bá lọ kéèyàn dàdí sọ́kàn pé ó lóore ju tọ́lọ́wọ́n bá lọ nínú ẹ̀mí èèyàn kódà èèyàn lè máa sọ pé ṣẹ̀ríà dá ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ kò rí ṣẹ̀ríà gẹ́gẹ́ bí n tó dáa láti fi dájọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti jáde kúrò nínú Islam àwọn àfáà wa ni amma idha hakama bigeri ma anzalallahu li hawa fi nafsi wọ́n ní ṣùgbọ́n tó bá yẹ pé ẹnìkan nínú ẹ̀mí ẹ̀ ó gbà pé ṣẹ̀rí àtọlọ́hún ìyẹn ló lóore jù láti fi ṣèdájọ́ ìyẹn ló lọ́lá jù ìyẹn ni ò lábòsí nú àmọ́ látara ìfẹ́ ẹnu ó fi ṣẹ̀rí alẹ̀ ó rí i pé táyé yẹn yóò fẹ́ fọ lérí nítorí àbòsí tó ń fẹ́ ṣe àbí látara jahali jahalim bima anzalallah àbí kò tiẹ̀ nímọ̀ nípa ṣẹ̀ríà èyí tó nímọ̀ nípa rẹ̀ náà ní táyé wa huwa ana anna hukmullahi huwal haqq bó tilẹ̀ jẹ́ pé nínú ẹ̀mí ẹ̀ ó gbà wípé kéèyàn ó fi tọ́lọ́hún ọba dájọ́ òun ló dáa jù nínú ẹ̀mí ẹ̀ àmọ́ fúdi kan àbí ó ń fi èyí tí kì í ṣe tọ́lọ́run ọba dájọ́ wọ́n ní fahadà fa'ala kẹbìrọ kẹbìrọ tán min kaba'iri dhunub irú ẹni bẹ́ẹ̀ kò di kèfèrí kò jáde kúrò ní Islam àmọ́ èyí tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ òun ló nítọ̀hún ṣe wàdálíkà kóf dùnà kófò wọ́n ní eléyìí ni wọ́n ń pè ní ìwà kèfèrí ni ṣùgbọ́n kò tó kèfèrí èyí tó gbé yẹn jáde kúrò nínú Islam lábẹ́ eléyìí a rí i pé bá a ṣe wà ní orílẹ̀-èdè nàìjíríà yìí kì í ṣe ṣẹ̀ríà là ń lò tíṣẹ̀lẹ̀ kan bá sì ṣẹlẹ̀ tó bá dọ̀rọ̀ tilé ẹjọ́ á gbé ẹjọ́ lọ sí kóòtù ní tí wọ́n fi dájọ́ kì í ṣòfin ọlọ́run ẹni tí yóò dájọ́ kò ní sọ pé sọ báyìí yóò dá lérí àwọn àgbékalẹ̀ tiwọn al-qanunul wad'i tó yẹ pọ́nmọ́ nìyẹn ló gbé kalẹ̀ ó náà ni wọ́n fi dájọ́ tí wọ́n bá wá dájọ́ yẹn bẹ́ẹ̀ ìgbà míì wá máa ń bẹ ẹjọ́ yẹn ó lè ṣe déédé tí yóò fojú alábòsí hàn tí ó sì fojú ẹni tó ṣe déédé tí ó fi hàn àwọn àáfàá sọ wípé tó bá rí bẹ́ẹ̀ ẹjọ́ tí wọ́n dá yẹn ẹjọ́ òdodo ni àmọ́ ní tí wọ́n fi dájọ́ yẹn kò sí nínú ìlànà tọlọ́n ẹ̀ṣẹ̀ ni tónítọ̀ ń bùkátà kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n látara bí wọ́n ṣe dájọ́ yìí tí wọ́n dáhùn tí wọ́n bá dá lódodo ọlọ́run ọba ò ní fi bí ẹni yẹn yóò sọ pé òdodo náà ní tó dá àmọ́ àìmọ́ lo ti dájọ́ tọ́lọ́ yẹn ẹ̀ṣẹ̀ ni lọ́rùn ẹni yẹn ó gbọ́dọ̀ lọ tọrọ àforíjì bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn kò gbé jáde kúrò nínú Islam ìgbà tó gbé jáde kúrò nínú Islam òun náà ni tó bá ní àdìsọ́kàn wípé èyí tóun fi dájọ́ yìí ó lóore ju tọ́lọ́run ọba lọ ìyẹn gan ló ṣe déédéé ju tọ́lọ́run ọba lọ irú àsìkò bẹ́ẹ̀ onítọ̀hún ti jáde kúrò nínú Islam inú ni hukumu illa lillah. hukumu àwọn àfáà wọ́n jẹ́ kí àwọn eléyìí kó yé wa ká má bàa lù wọ́n papọ̀ àdìsọ́kàn lérí dídájọ́ pẹ̀lú òfin míì tó yàtọ̀ sófin tọ́lọ́hún òun ni ó sọ báyìí yóò jáde kúrò ní Islam àbí yóò jáde kúrò ní Islam bẹ́ẹ̀yàn bá ti lè dàdí sọ́kàn wípé dàjọ́ téèyàn ń lò yẹn ó lóore ju tọ́lọ́hún ọba lọ àdìsọ́kàn yẹn ló gbé onítọ̀hún jáde kúrò ní islam àmọ́ téèyàn bá ní lọ́kàn wípé ti islam yìí òun ló lóore jù àmọ́ lórílẹ̀‐èdè wa èyí tá à ń lò níbí òun náà ni àgbélẹ̀rọ tayé tá a fọwọ́ ara wa gbé kalẹ̀ onítọ̀hún sì fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin bẹ́ẹ̀ wọ́n wá lo òfin bẹ́ẹ̀ láti fi dájọ́ tó bá bọ́ sí déédéé ẹ̀ṣẹ̀ kan tí ó wà ń bẹ̀ ó náà ní pé ẹ̀ ló tọ́lọ́hún àmọ́ tó bá yẹ kí wọ́n tún wá lọ da bẹ́ẹ̀ ó tún wá bọ́ sórí tàbòsí ẹ̀ṣẹ̀ tún di méjì ìdí ìyẹn tó fi jẹ́ pé kò sí kankan nú ẹ̀ náà tó lọ láì lẹ́ṣẹ̀ lóbi jẹ́ kọ́ lọ́wọ́n bá kó wọlé àtúbí rẹ̀ kó ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa. àwọn àfáà wa ní wàyùsítàsínà min من حكم بغير ما أنزل الله بسبب اجتهاد وأخطأ في اجتهاده وهو أهل huwa فهذا lijtihad fa hadha ma'jur wa maghfurun lahu khatahu. wọ́n ní ṣùgbọ́n ẹni tó bá ṣe wípé wọ́n gbọ́rọ̀ kan wá bá ìwọ làgbà nínú ẹbí ìwọ ló dàbí ẹni tí wọ́n ń kó gbogbo ọ̀rọ̀ wá bá ọkọ àtìyàwó jà wọ́n jà sọ̀rọ̀ ọ̀lẹ̀ gbàtà gbọ́rọ̀ yẹn wá ó wá lo òye àti làákàyè tọ́lọ́wọ́n bá fún ọ wípé láì ṣe pé ẹnìkan ti gbé ìlànà kan fún ọ pé lànà yìí ló gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n wọn náà fi làákàyè rẹ wò pé tọ̀ pẹ̀lú bó ṣe ọjọ́ tó rò kalẹ̀ yìí àbòsí ló ṣe ẹni tó ní ààrẹ nìyí tó sì fojú hàn bẹ́ẹ̀ téèyàn bá lo ìṣe àdùbá yẹn téèyàn bá bọ́ sójú ẹ̀ èyí ò tún gba aládàá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n téèyàn bá ṣàṣìṣe ọlọ́run ọba yóò ṣàforíjì fún yàn lápèjúwe kì í ṣe wípé ẹ rí i pé ẹni tó bá jẹ́ bí àgbà nínú ẹbí kì í ṣe pé wọ́n ti kọ òfin kan fún ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn nítorí pé ti ti àgbékalẹ̀ òfin yẹn fi ń já ni wípé àṣàyà gbangba pẹ̀lú ọlọ́run a compete pẹ̀lú ẹ̀ o ti lófin tiẹ̀ àwa náà ti ṣe tiwa nítorí ó nìyẹn ṣùgbọ́n nínú ẹbí wọ́n gbọ́rọ̀ wá kì í jẹ́ pé wọ́n ti kọ òfin kankan fún ọ o ò sì mọ ṣẹ̀ríà ọmọ kankan àmọ́ pẹ̀lú òye tó ní o rò wípé bẹ́ẹ̀ ṣe rojọ́ kalẹ̀ yìí ìwọ yìí ló jẹ̀bi ìwọ yìí ló jàre èèyàn wá da bẹ́ẹ̀ èèyàn sì da déédéé onítọ̀hún ó gba rárá lọ́dọ̀ ọlọ́run kò lẹ́sẹ̀ ẹ sì rí pé kì í ṣe pé ṣẹ̀ríà ló fi dájọ́ tó bá sì ṣàṣìṣe nínú ẹjọ́ tó dá yẹn ọlọ́run bó foríjì àwọn afa wa fi sí abẹ́ innal hakima dájúdájú ẹ̀ ń tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ìdàṣítàhàdà tó bá gbìyànjú lérí nǹkan kan for assault tó sì ṣe déédéé tó gba nǹkan torí ẹjọ́ ń dá bó ti tó àti ṣe yẹ falawo ajran láàdá méjì ni ó gbà lọ́dọ̀ lọ yóò gbà láàdá pé orí ẹjọ́ ń dá yóò sì gbà láàdá pé ó ṣègbìyànjú wàyìn akta ṣùgbọ́n tó bá ṣàṣìṣe lórí tó dá yẹn falawo ajurun wahid yóò gba aládàá kan wọn ò ní kó ẹ̀ṣẹ̀ lẹ̀ fún un ìyẹn ló fà á tànàbíwá muhammad sallallahu alayhi wa sallam àwọn kan kó ẹjọ́ lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ń bára wọn jà ẹnu ẹnìkan wàá mú bèrè bèrè bèrè bèrè anabi sallallahu alayhi wa sallam anabi ni mo pè yín ẹ̀yin oníjà tẹ́ bá ń kó ìjà yín wá sọ́dọ̀ mi wàlàhálà bàdùkún alhanumin bàd ó ṣeé ṣe kẹ́nìkan nu yín kó mẹjọ́ rò ju ẹnì kejì lọ fàásìbùhù anahu alalhaq tí màá wá rò pé òun ló jàre màá wá dájọ́ ààrẹ fún bẹ́ẹ̀ sì ló ló jẹ̀bi ṣùgbọ́n èèyàn lè jàre ńgbà míì kéèyàn má mẹjọ́ rò kó sì ṣe pé ẹni tó jẹ̀bi òun ní ẹnu rẹ̀ ó dùn ẹni tó jàre gan yóò mọ àròjọ ọmọ rẹ̀ ni ṣùgbọ́n ẹni tó jẹ̀bi òun ó sì gbé ẹjọ́ nǹka rẹ̀ yóò dàbí ẹni pòun ló jàre ànábì ní tó bá wá rí bẹ́ẹ̀ tí mo bá wá rò pé ẹni tó jẹ̀bi yẹn ló jàre tí mo wá dá láre ànábì ní ní tí mo gbélé lọ́wọ́ yẹn iná ni mo gbélé lọ́wọ́ o fàlìyà kódà àwòyẹ tìrùkù bó bá wù kó máa gbé lọ bẹ́ẹ̀ tó bá sì wù kó tètè sọ pé èmi mo jẹ̀bi o kó tètè sọ bẹ́ẹ̀. ibẹ̀ làwọn afáà ti wá fàyọ wípé anabi sallallahu alayhi wa sallam anabi ò sọ pé òun jẹ̀bi lórí ọ̀rọ̀ òun nítorí pé anabi ò mọ nǹkan tó pamọ́. sọ̀rọ̀ àwọn afáà fi wá mú jáde ń bẹ̀ yẹn wípé ẹni tó jẹ́ adájọ́ ṣe é mọ̀ pa ní ibi ẹ̀ṣẹ̀ náà ni wípé òfin tẹ́ ẹ gbé kalẹ̀ tẹ́ ẹ fi kọ̀mpìtì pẹ̀lú ọlọ́run kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ tó tóbi ni nínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹnìkan wá jẹ́ adájọ́ òfin yẹn náà ló ń lò ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ ó gbà pé òfin yẹn o kò lẹ́gbẹ̀ẹ́ òfin tọ́lọ́run ó ní lẹ́mìí bẹ́ẹ̀ so in tó ní lẹ́mìí yẹn òun ló là tí òfin ní jẹ́ kèfèrí tí òfin ní jáde kó nu Islam àmọ́ recognition tó sì pàpà fún àgbékalẹ̀ tẹ̀dáhùn ó jẹ́ kó wà nípò ẹlẹ́ṣẹ̀ tó yẹ tó bá ti ń parí ìdájọ́ ọ̀hún kó lọ tọrọ àforíjì tó bá wá dájọ́ ọ̀hún tájọ́ ọ̀hún bá wá bọ́ sí déédéé yóò gbà lórí pé ó dáa dáadáa tó bá wá dájọ́ ọ̀hún tẹ́jọ́ wá bọ́ sí ọ̀nà àìtọ́ tó bá ṣe wípé ó fojú lẹ̀ nítorí owó bọ̀nú kan tí wọ́n fún àbí nítorí pé àwọn kan ti wá bá a wípé bó bá da bẹ́ẹ̀ á pa ọ́ àbí látara wípé àwọn kan ti wá gbé nǹkan kan fún lẹ́yìn pé kó da ẹjọ́ yẹn bẹ́ẹ̀ tó bá wá da tó gbé ẹ̀bí fún aláre ẹsẹ̀ rẹ̀ di mélòó ó ti méjì alukọ̀ọ́nù ló wọ́dí àgbékalẹ̀ tọmọnìyàn polo ó tún wá tún fi ṣàbùsí gan ó sì di méjì àmọ́ tó bá yẹ pé ó ń dá ẹjọ́ yẹn lọ́ọ̀yà tí ẹni tó olè tó oníjìbìtì gbà ẹnu tí ẹ mú gan ju lọ́ọ̀yà ẹni tó jàre lọ ó wá bẹ̀rẹ̀ sí ní sọ sọ sẹ́mi kí n táwọn lọ́ọ̀yà bá sọ náà ní adájọ́ náà o òun náà ni ó wò síra wọn nítorí pé nínú ṣẹ̀ríà kọ́ ìdà ó ń bẹ nínú ṣẹ̀ríà kọ́dọ̀ wà nínú òfin ayé náà kí ẹlẹ́ṣẹ̀ ọ lọ láì jìyà ó dáa ju kí ẹni tí kò mọwọ́ mọsẹ̀ kó jìyà lọ ó ń bẹ nú òfin ayé ó sì ń bẹ nú ṣẹ̀ríà Islam ló fi jẹ́ pé ẹni tó bá ṣe zìnà àkànní sọ pé ó ṣe zìnà á ṣe wádìí síta lórí ẹ̀yin mélòó lẹ́rí ṣé ẹ̀mọ́ kébí tá a ti ń ṣe yín o gan ó lè escape ẹ̀ ó ṣe zìnà lóòótọ́ ṣùgbọ́n àwọn tó rí wọn ò pé mẹ́rin bẹ̀tẹ̀ àwọn mẹ́ta yẹn sọ pé ó dá wa lójú parí ṣẹ̀rí ọ̀ sọ pé hmm, tí ó bá ti pé mẹ́rin ó parí náà ni. nítorí wípé káwọn èèyàn mọ́ padà wá lọ parọ́ zìnà mẹ́ni tí ó ṣẹ̀ ṣẹ̀rí Islam fààyè gbogbo àwọn nǹkan yẹn ó fààyè ẹ̀ sílẹ̀ nítorí wípé ìdájọ́ nǹkan tó lágbára ni. ẹnu lọ́yẹ̀ yìí wá dùn wọ́n wá sáà ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ wọ́n ń gbé ọ̀rọ̀ ń kalẹ̀ wọ́n ìgbà míì ń bẹ nínú òfin lójú ẹni tó já dájọ́ gan adájọ́ òun ó rí i wípé o lè gbé nǹkan rẹ báyìí àdúgbò kan lẹ́jọ́ ń gbé òun náà rí i pé o lè gbé nígbà wàá gbẹ́jọ́ yẹn dé court kò ní dúró bí ẹni pò ń rí yóò jẹ́ kó púrúfù kí nìdí tó fi fẹ̀sùn olè kan ẹni tó o bá ti lè rí púrúfù ó súnmọ́ kan pé tọ̀ pẹ̀lú gbogbo tó wà nílẹ̀ yìí a rí pé arákùnrin ọ̀gbẹ́ni lágbájá yìí kì í ṣe olè gba ọ̀dájú ṣe bẹ́yìn náà rí no no no tó o bá ti lè establish rẹ̀ lànàbí sallallahu alayhi wa alayhi wa sallam lànàbí sallallahu alayhi wa sallam náà fi sọ fún wa wípé eh, alibajinatu naam alalimudaci naam la yu'ta nasa bida'awahum lada'a nas amwal rijal lada'a rijal amwal nas anabi sallallahu alayhi wa sallam ní tó bá yẹ pé gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ là á máa gbà lọ́wọ́ kan náà ni àwọn èèyàn kan máa kílèmù ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ aliyemin ala mọ̀nìdáà ẹ walibayina ẹ ala man ankar hadith mufana tinan sallallahu alayhi wa sallam anabi ni aliyamin ala man da'a ẹni tó bá mẹ́jọ wá ipe lágbájá yìí ó lè ní. wọn ò ní pé ṣé pẹ̀lú bó ṣe pè lólè yìí lágbájá wọn ló lè ní ọ só lè ní ọ alẹ́bẹ̀yí náà tó alamani anka mi ì sí olè yọ wá sàlàyé ìdí tó fi jólè tọ́ba wá sàlàyé pé òun èyí sólè ìwọ́ tọ́ wá mẹ́jọ wá àwọn nìpẹ́tọ́ fọlọ́run búra ń gbà náà ipò lè ní tọ́ba fọlọ́run búra pé ọfọlọ́run búra ni ó dán lójú òun èyí sólè tọ́ọ̀ bá ti lè rí nǹkan kan establish ipò lè ní ọ̀rọ̀ yẹn parí síbẹ̀ náà ni adájọ́ yìí ẹnu ẹ̀ wá agbẹjọ́rò ẹnu agbẹjọ́rò wá dùn ó sàn yí ọ̀rọ̀ yẹn síwájú ó yí sẹ́yìn ó yí síwájú ó yí sẹ́yìn ó yí síwájú ó yí sẹ́yìn adájọ́ wa wò pé tọ́ ó dàbẹ̀ ni pé ẹni tó jẹ̀bi òun gan ọmọkùnrin jẹ́ pé ẹni yìí ni ó ṣe kíni o ni ó jàre pẹ̀lú ìṣehad tó náà ní ó fi wá dájọ́ pé ẹni tó jẹ̀bi yẹn òun ló jàre lọ́dọ̀ tọ́lọ́hún adájọ́ yẹn ò lẹ́sẹ̀ agbẹjọ́rò yẹn tó ń mọ̀ pé irọ́ lòun fẹ́ sọ òdodo yẹn òun ló lẹ́sẹ̀ níwájú ọlọ́run nítorí pé adájọ́ yẹn dájọ́ lérí àwọn nǹkan tán sọ síwájú ẹ̀ because kò lè mọ nǹkan tó pamọ́ ẹni tá a bá sọ kalẹ̀ báyìí náà ládájọ́ dájọ́ lé lórí tó bá wá ṣe àṣìṣe tọ́ yóò tún gba dáadáa kan torí pé gbìyànjú ṣùgbọ́n tó bá pàdájọ́ yẹn náà mọ̀ọ́mọ̀ nínú ẹ̀mí ẹ̀ ó mọ̀ọ́mọ̀ ṣe àìdí nìyẹn tó yẹ pé nínú ṣurut ẹni tí ó jẹ́ adájọ́ nínú ṣẹ̀ríà Islam gbogbo ọ̀nà tí adájọ́ òfin ní máa ṣàṣìṣe lórí ẹjọ́ dídá ṣẹ̀ríà Islam gbé kalẹ̀ bọ́ọ̀ bá ń dájọ́ tí ẹni tí ń sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ ẹni tí ń rojọ́ tó bá ti sọ̀rọ̀ tó bí ọ nínú tínú bí ọ ọ àjọ ń kése yẹn tókò tó bá fẹ́ dájọ́ lásìkò yẹn o lè fi bínú ní tó ṣe yẹn kó o fi dájọ́ nínú ṣẹ̀ríà yọ̀ọ́ kàtàkùtà ń ṣàlà á kọ̀ǹtínú ẹjọ́ ńlọ́la nínú ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ó ti sọ̀rọ̀ tó bí adájọ́ nú tínú báyìí ti ń bí adájọ́ kò gbúdọ̀ dájọ́ nínú ṣẹ̀ríà. bákan náà adájọ́ wọn ò lẹ́tọ̀ọ́ láti máa gbẹ̀bọ̀n pàápàá jùlọ léyìí tó bá ní í ṣe pẹ̀lú iṣẹ́ wọn yẹn wípé tọ́ àápàdé ní kọ́ọ̀tù mo ní káwọn gbé mọ́ ọlú méjì fún yín ní là adájọ́ ò gbúdọ̀ gbà ló fi jẹ́ pé nínú ṣẹ̀ríà Islam ẹni tí ó bá jẹ́ adájọ́ tí wọ́n yàn gẹ́gẹ́ bíi kọ́ọ́dí ó gbúdọ̀ jẹ́ aláṣàjẹ́ ó gbúdọ̀ jẹ́ ẹni tó ní ìkápá lórí ẹ̀mí ara rẹ̀ ó sì gbúdọ̀ jẹ́ ẹni tí kò ní bẹ̀rù ẹnikẹ́ni tó bá ti di ọ̀rọ̀ ká òdodo ṣùgbọ́n láwùjọ wa lénìí yàtọ̀ sí wípé òfin tayé tẹ́sẹ̀ kan ti kọ́kọ́ wà ńlẹ̀ tẹ́lẹ̀ àbòsí. Si, làwọn èèyàn tó fi ń dájọ́ so kọ́lọ́n wọlé àtòbí rẹ̀ kí ó ṣàánú wa so ìdí nìyí tó fi jẹ́ pé ìyànnàná ọ̀rọ̀ yẹn báwọn afáà ṣe sọ̀hún ẹ jẹ́ ká gbọ́ yé bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ tó bá yẹ pé èèyàn ní àdìsọ́kàn wípé òfin àgbékalẹ̀ tayé yìí o òun ló lóore ju òfin ti ọlọ́run ọba lọ onítọ̀hún ti jáde kúrò ní Islam ó ti jáde kúrò ní Islam tányányán kódà kó máa kírun kó máa gbààwẹ̀ irú èèyàn kò sí yàpá ẹnu láàrin àwọn àfa lérí ẹ̀ àmọ́ ẹni tó bá yẹ pé nínú ẹ̀mí ẹ̀ ó gbà pé sẹ̀ríà Islam òun lọ ga òun ló yẹ ká máa fi dájọ́ ṣùgbọ́n orílẹ̀ tó ń wà kì í sòun ni wọ́n ń lò ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ni kò jáde kó nu Islam kufru duna kufru kabiratun minal kabair gbogbo ìgbà tó bá fi yẹn dájọ́ kó máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó bá wá dájọ́ yẹn pẹ̀lú dáadáa yóò gbà ládàá lórí pé ó da pẹ̀lú bẹ̀rù ọlọ́run pẹ̀lú dédé sùmọ́tò bá yẹ kó tún wá ń lọ ń da pẹ̀lú ti àbòsí àbí nítorí owó ẹ̀yìn tí wọ́n tún ń fún ẹ̀ṣẹ̀ rẹ̀ tún wá di kí ni o ó di méjì tó tún wá tún lọ ní àdìsọ́kàn pé yẹn gan tún dáa ju tọ́lọ́wọ́n ọba lọ ẹ̀ rí i pé ọ̀nà rẹ̀ ti jìn tẹ́fẹ́tẹ́fẹ́ kò ní Islam so báwọn àfáà ṣe ṣàlàyé ẹ̀ nìyẹn so ìdí nìyí tó fi jẹ́ pé ẹnu yẹn ọ̀kàn gbá bóyá èèyàn rí ọmọ ìyá kan tó rí lọ sàmúlẹ̀ barista ẹ̀yin ti jáde kó ní Islam ẹ bá sálámà sí wọn mọ́ a lè sọ bẹ́ẹ̀ kàtígórì tó bá fọ́ọ̀lù sí nínú gbogbo ń tá a sọ òun òun ó dìtámì ìdájọ́ ẹ̀ ẹnìkan adájọ́ ni wọ́n wá invite ẹ̀ báyìí ṣe program kan islamic program kan wá invite ẹ̀ lágbàdá wà wá ní àmì òlè wá bẹ̀ kẹfẹ́rí lẹ̀ pè wá síbẹ̀ kẹfẹ́rí ní ni justice kẹfẹ́rí ni akílódò fi jẹ́ kẹfẹ́rí ọ̀dájọ́ ń fi òfin ayé dájọ́ so o jiri kẹfẹ́rú jáde kó nu islam àmọ́ ọmọlẹ́mú yà kún bí wọn àtàlà fàwùlẹ́ kọ́mùlẹ̀ káfírún bọ́lọ̀n ṣe sọ nìyẹn afọ abdullahi ibn abbas ó ti fàwùlẹ́ kọ́mùlẹ̀ káfírún kófòrò dùnà kófòrò pé ìjẹ́ kẹfẹ́rí yẹn kófòrò yẹn ń bẹ̀ yẹn kẹbíirọ̀ tún mí nàlẹ́ kaba irin torí pé àárẹ̀ àpèjúwe ń anabi wa muhammad sallallahu alayhi wa anabi ni sibabul muslim fosok wa qitaluhu kófòrò kéèyàn ó máa bú mùsùlùmí ìwà pòkì ni mùsùlùmí ẹgbẹ́ èèyàn kéèyàn máa orí ẹ̀ ọ̀dà orí ẹ̀ olókan kíníkan orí ẹ̀ ní ọ̀dà ẹni ẹ̀ ló fà yà ìwà pòkì ni wàkìtàlùhù kùfùrù kéèyàn máa bá mùsùlùmí jà kùfùrù sáwà sọ pé tó bá bá mùsùlùmí jà ó ti àwọn afáàní àní tú kúfúrú yẹn níbẹ̀ yẹn pé kúfúrú ni a tù ní kẹbírọ̀tún minal kabair maṣíà ẹ̀ṣẹ̀ ńlá ni kí mùsùlùmí méjì dojú kọra wọn kí wọ́n máa bára wọn jà nítorí pé nínú àyà Qur'an ọlọ́run kulẹ̀ fi ìròyìn ìmánì ìròyìn mùmìnì méjì tí wọ́n bára wọn jà kó sọ pé wọ́n di kèfèrí a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run wa in ta'ifatani minal mu'minina iqtatalu ọlọ́run ní tí àwọn ikọ̀ méjì nínú àwọn mùmìnì tí wọ́n bá ń bára wọn jà ọlọ́run ní wọ́n bára wọn jà ó tún pè wọ́n ní mùmìnì ìyẹn túmọ̀ sí pé àwọn mùmí méjì ń bára wọn jà kò sọ wọn di kèfèrí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n pẹ̀lú tí wọ́n ṣe tí wọ́n ò ṣe sùúrù fúnra wọn ṣùgbọ́n ká tó lè sọ pé èèyàn ti di kèfèrí ó jáde kúrò nínú Islam yóò ní àwọn nǹkan tó tó lè mú èèyàn jáde kúrò nínú Islam lẹ́ẹ̀fì rọ́pọ̀lọpọ̀ àwọn ikhwa kan sìn kọ́lọ́wọ́n ọba kó sàánú wa kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí ọ̀rọ̀ òye jaba salama aleykum ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́ bí o ṣe ní kò ní dáhùn salama nítorí pé ó kulẹ̀ ti declare rẹ̀ ní kèfèrí àwọn ń wà ní àwọn erípa àwọn kọ̀ọ̀kan àtàrù wọn wà ń bàdàn wọn wà lẹ́kọ̀ọ́ wọn wà ń lọrin àwọn jama jabata sukala mẹlẹ báwọn àwọn jama jabata ẹni tó bá ti mú tẹ̀sùbá lọ́wọ́ ó ti di kèfèrí ó ti jáde kúrò ní islam bàbá sálámà sí kò ní dáhùn sálámà bó ti wòlé ọmọ gbogbo àwọn nǹkan yẹn fitna ni nínú islam àwọn tí ó kọ́kọ́ gbèrú ròrí báyẹn wá ọ̀nà ni àwọn khawarij ó sì ní tànàbí sallallahu alayhi wa sallam tànàbí sọ nípa wọn èyí tó lè sọ mùsùlùmí di kèfèrí tá a fi yọwọ́ yọsẹ̀ kúrò ní ọ̀rọ̀ rẹ̀ pé eléyìí kì í ṣe ara àwa mùsùlùmí mọ́ ó lójú anabi ṣàlàyé àwọn onímọ̀ ẹ̀sìn ṣàlàyé mùsùlùmí lè jẹ́ ẹlẹ́ṣẹ̀ ìjẹ́ ẹlẹ́ṣẹ̀ ò sọ pé kì í ṣe mùsùlùmí mùsùlùmí tó ń mutí ẹlẹ́ṣẹ̀ ni kì í ṣe kèfèrí mùsùlùmí tó ń ṣe zina ẹlẹ́ṣẹ̀ ni mùsùlùmí sì ni kì í ṣe kèfèrí arákùnrin kan wọ́n máa ń pè ní himar látara pé àwàdà rẹ̀ pọ̀ ń sábà máa ń mutí lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam so ló fi jẹ́ pé kò sí báwùjọ ó ṣe dáa tó àwọn ẹ̀ṣẹ̀ náà wà súnà tọ́lọ́ni ẹ wo àsìkò anabi sallallahu alayhi wa sallam tí kuraani ń sọ̀kalẹ̀ síbẹ̀síbẹ̀ ọkùnrin yẹn bí ṣe ń gbọ́ mùsùlùmí ni o yóò kírun o yóò gbọ́ wá sí anabi o kò lè má mutí tọ́ba ti ti mutí tọ́ba ti gbà mú wọ́n tún mú wá wọ́n nà lẹ́gbàá ẹgbà fọ́tì tó bá tóbi ìjọ kẹta wọn ò tún ti mu dé wọn ò ti mu tí ha wọn ò tún nà lẹ́gba ọkùnrin yìí sì jẹ́ nìkan tó yẹ pé èyí máa ń sábà ṣàwàdà gan débi pé náà àwọn tí máa ń pànábì lẹ́rìn tánàbí bá dòkó ànábì sábà máa rẹ́rìn bẹ́ẹ̀ tọkùnrin yẹn bá ti wà ń bẹ́ẹ̀ kò sí yọ sáà ń ọ̀pọ̀ yẹn ànábì rẹ́rìn sallallahu alaihi wasallam yóò ní òun kàn sáfẹ́ ẹ̀gbọ́n pa ọlẹ́rìn náà ni pé kò mú ọ rẹ́rìn ìgbà mi ń bẹ́ẹ̀ o lè rẹ́ nìkan lọ́jà bóyá nìkan ń tàbí ọ̀gẹ̀dẹ̀ àbí ń tàbí ọ̀sán yóò kàn ní tẹ̀lé mi mo fẹ́ ra ọ̀sán mọ́ bọ̀ mọ́ bọ̀ yóò bá mẹ́ni ẹ̀dọ́dọ̀ ànábì tọ́ba bóyá ni ànábì sanwó ẹ̀ òun rí i pé ìwọ ló nídìí irú ọ̀gẹ̀dẹ̀ tọ́da ànábì ó bá bú sẹ́rìn ànábì ah ṣé mo sọ pé mo fẹ́ rọ̀kẹ̀ yóò ní mi lọ ni yóò bá irú àwọn àdámọ́ bá ní tọ́ba wà níjòkó bọ́ba ti ń wojú ànábì kò sí ànábì ọ̀rẹ́ rìn bí ó ṣe máa ṣe ìwà máa mutí tán bá tún ti mú lọ wọn ò tún mú dé ó tún mutí wà á di jọ́kan sàbí kan wà ní ah, ah má akitara máa yóò tàbí ìwọ nìkan ni ọkàn làánà rẹ pé ọlọ́run ó làánà wọ ọkùnrin ah ọ ah, ń lójú jẹ bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ̀rọ̀ ànábìnilá má làánà rẹ o gbúdọ̀ jẹ́ olùrànlọ́wọ́ fẹ́ṣù alàáhíkùn lórí ọmọ ìyá yín bẹ̀rẹ̀ àwọn afa àti fayọ anabi ni ala akhikum la takunu awana ala shaitan ala akhikum anabi ni ẹ má jẹ́ olùrànlọ́wọ́ fèsù lórí ọmọ ìyá yín àwọn afa ni tó bá yẹ pọ́ tí tó mu yẹn sọ di kèfèrí ni kọ̀yẹ́ kánabi tó pẹ̀lú ọmọ ìyá yín sọlọ́bi jẹ́ pé akida ahlu sunna wal jamaa òun náà ni wípé la nukaffiru ahlal qiblati bidhanbin ma lam yastahilla ẹni tó bá jẹ́ ẹni tá a jọ ń kírun takida rẹ̀ sí lálàáfíà tí ò ládìsọ́kàn yìí tó takò àdìsọ́kàn Islam ẹnu wo gbà láti pè ní kèfèrí o látara ìwà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ kò gbé jáde kúrò nínú Islam èyí tó fi lè jẹ́ kí ìwà ẹ̀ṣẹ̀ kó sọ̀yàn di kèfèrí òun ni téèyàn bá sọ ìwà ẹ̀ṣẹ̀ di halali tán bá bilẹ̀ abalágbájá ìsìnà yìí mọ̀ pọ̀ ẹ̀wọ̀ ẹ̀ mọ̀ bá ń bẹ̀ lọ́hùn nfa àti òun gan náà rí wípé kò yẹ kéèyàn ó ṣe sìnà a lè pè ní kèfèrí ẹlẹ́ṣẹ̀ sùnwọ́n sọ pé labalábá jẹ́ máa ń ṣe sìnà ẹgbẹ́ ta ló sọ fún mi pé sìnà ọ̀dà nínú kuraani gan ọlọ́run sọ suratu nisa ọlọ́run ò sì sọ suratu rìjà èmi ti gbẹ́ nìkan tó sọ bẹ́ẹ̀ ẹ wá ní yẹn mọ́ dàmà ọlọ́run ò sì sọ suratu rìjà nisa obìnrin ẹ wá ní kó mọ́ lọ́dọ̀ tí lọ́dọ̀ tó ń halal ni fawa kafir istihlal ma harrama kófò kéèyàn ó sọ ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ halal nínú àdìsọ́kàn tèèyàn nǹkan yẹn sọ̀yàn di kèfèrí lórí jẹ́ pé àwọn ṣéwù mi dẹ́mọ̀ pé ẹ̀yin ni ọtí jẹ́ haramu fún àwa ti dé màkàmá jẹ́ pé ọtí ti di halal fáwọn fáwọn kàfẹ́rì irú ẹni yẹn instantly declare kèfèrí ni má sálámà sí má kírun lẹ́yìn ẹ̀ fáwọn kàfẹ́rì nítorí pé inú àdìsọ́kàn àwọn míì ni pé mọ̀kámọ̀ ń bẹ táwọn bá ti dé ipò yẹn ìrun ọjọ́ ra yàn fáwọn mọ́ wọ́n sì ní bí wọ́n ṣe máa ń ṣàlàyé ẹ̀ analogy ni tó yẹ pé tí èèyàn bá ṣe pé èèyàn bá nípìnlẹ̀ tó yanjú èèyàn fẹ́ rọpò tọrọ ni ó rí wípé ọmọ tó bí ń sìn ọmọ yẹn ń fọ glass cup ọba àti ọmọ yẹn pé má glass cup yìí ó fọ́ o kò ní fọ́ sáà nígbà ọwọ́ inú ilé ọba bọ̀ pé n bá ń somi lójú àkílódé o ti fọ ní sa sọmọ yìí pé kí lè o ṣe fọmọ o èyí ò ṣe kí ni o èyí ò nà àmọ́ ìwọ gángan lọ wá ń fọ glass cup fúnra rẹ ọba fọ kí ló ṣe fúnra rẹ naam ọ̀nà ọwọ́ rẹ ni ṣe àríbí kí ni yẹn ṣe rí yẹn onídàáfẹ́ fi proof wọ́n wà ní ìdí tó fi na ọmọ yẹn ni wípé laysa juz'an mink is not part of you òun dá dúró kì í sára rẹ lọmọ yẹn ìdí tó fi lè na ara rẹ ni wípé bó o bá na ọwọ́ rẹ ara rẹ náà ló ń nà àwọn iṣẹ́ kan bẹ lójú ọ̀nà sufi tó o bá dé stage kan itihad ó dọ̀ ó ó ó ó tà sínú ọlọ́run débi pé tọ́ ọ bá ṣẹ̀ tọ́lọ̀ bá bọ́ wí ara ẹ̀ ló bá wí. àná òun táwa náà ṣe ni kì í ṣe pé wọ́n ni wọ́n pè tí mo ṣe ni kì í ṣe pé <laughs> tí mo tọ́ba ti ń sọ̀rọ̀ pé o ṣe tẹ́rìbíyà àwọn nǹkan tí ó wà nú ọ̀rọ̀ yẹn nìyẹn tó wà ń bẹ ẹni tó bá jẹ́ oṣù fínbì kó sọ gbọ́dọ̀ ni pa pàápàá jùlọ lórí tọ̀ríkọ̀ Tìjàníyà o mo ṣe tẹ́rìbíyà dáadáa sọ àwọn tó wà ń bẹ nìyẹn bẹ́ẹ̀ ọba jó ń sún náà ẹ̀ ń tẹ̀sìn yé ẹ wo philosophical analogy yẹn ìyẹn náà ó bilẹ̀ pẹ̀tọ́ ní tó wá nídìí ń sìn bí al-ittihad wal-hulul bó ṣe tán sínú ọlọ́run ló nídìí sòtọ́ bá ti dé stage yẹn àwọn tí tí wọn ò bá kírun tí wọn ó jìyà ọ̀rọ̀ wọn dàbí ọmọ because wọn ò tí ì di ara gangan àwọn tó yẹ pé tí wọn bá mutí wọn ó jìyà wọn ò tí ì di ara gangan. ìwọ náà gbé ẹhẹn àyíká ń sọ nìyẹn sáàmù gbìyànjú iṣẹ́ yìí ni kẹ́ ẹ mójútó mà fà á nígbà wọn bá débi kẹ́ ẹ wọn náà wà fílì pé ah èmi náà ti di èmi náà yìí tí máa jẹ́ wọn ó nìyẹn ẹni tó bá jẹjẹ oṣù fi tó bá wà ń bì kó sọgbọ́dọ̀ mọ̀ pa kó wá tó ti àṣedà kì í ṣe pé àyọ̀ṣe ṣe dáadáa ni tí ì ṣe pé àṣetẹrú bíi tó wà <laughs> gbèyàn ṣe máa tan rẹ̀ jẹ tí ó lòún tẹ̀ lómi jẹ ọlọ́run ni anabi sallallahu alayhi wa sallam tẹ́gbẹ́ èèyàn máa tẹ́ sí ta ló lè tẹ́ sínú ọlọ́run tó ànábì sallallahu alayhi wa sallam sànábì mutí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí anabi ń pò ká kú lọ́wọ́ anabi bu omi kalẹ̀ báyìí anabi omi yẹn sinwọ́ tó bá anabi ó tó faint anabi ó dákú tọ́ba tún tají tí ó bí lọ àwọn sàbẹ̀ ni pé ṣé wọ́n ti kírun àwọn sàbẹ̀ ni àti kírun ìwọ náà láàrin tí ànábì ni ẹ̀tún bá ń bomi wa yóò fẹ́ tún ṣàlùwàlà ànábì yóò tún fẹ́ǹtì tọ́ba tún tají àsọ̀là irun ni yóò tún béèrè pé ṣé ti kírun sallallahu alayhi wa sallam ìbéèrè tẹ́mi bí ẹ kan nínú àwọn ṣé òní mu ni ah tó bá yẹ pé èèyàn dépò kan tó má kírun ẹ wo kọ̀díjà táwọn ẹ̀rẹ́ tún wà yẹn tó tún béèrè pé ṣé wọ́n ti kírun so látara àdé tí èèyàn bá ti dé lẹ́wù pé ìtọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ lọ́dọ̀ tòun ó ti di halal ó ti di ẹ̀tọ́ ẹni ẹ ti di kèfèrí ṣùgbọ́n tí èèyàn ò bá sọ pé halal ni ọtí ó ń mutí wọn abilé sọ ọmọ ọmọkọ tí ọ̀dà èmi náà mọ̀ pé ọ̀dà ẹ̀ mọ̀ bá ń bẹ̀ lọ́hùn kọ́lọ́n jó wọn lè fi ilẹ̀ ń hmm, kì í ṣe kèfèrí ẹlẹ́ṣẹ̀ lẹ́nìyẹn tá a sọ pé kọ́ lọ túbá kọjá wọ́n ń bẹ̀ ṣùgbọ́n wọ́n justify ti ń ṣe yẹn wípé bóun ṣe wà yìí ẹ̀yin ló ọtí jẹ́ haramu fún ẹ̀yin ni zina jẹ́ haramu fún ṣùgbọ́n lọ́dọ̀ tòun o kì í ṣe haram halal ni onítọ̀hún fọwọ́ káfíìn onítọ̀hún ti di kíni o ó di kódà kó máa kírun kèfèrí lónítọ̀hún so látara àdí eléyìí ibi tá a ti yà síbẹ̀ yẹn o náà ní pé inú ilé hukumu illa lillah. ilé gbogbo ohun ń jẹ́ ìdájọ́ pátá ọlọ́wọ́ ọba àlàyé ẹ̀ láti ṣe yẹn yakuso la ha kọ òun nìkan ní sọ òdodo tí ò ní sírọ́ ń bẹ́ẹ̀. ọlọ́run ọba yìí nìkan lọ́ba tó lóore lẹ́ni tí máa ń yànnàna gbogbo ọ̀rọ̀ ní máa ń ṣòpinya láàrin àtòdodo. ọlọ́wọ́n bá nírẹ̀ ànábì sọ fún wọn láwa na indi mata stage ló nàbì tó bá ṣe pé mo níkàápa ìǹtẹ̀ ńkanjú kó ṣẹlẹ̀ yẹn ìjìyà látọ̀dọ̀ ọlọ́ǹtẹ̀ ní kó ṣẹlẹ̀ bí ó bá ṣẹlẹ̀ ànábì ní tó bá yẹ pé wà níkàápa mi tẹ́ pé mo bá lè ṣe lakudiya amúrò báyìí ní wà báyìí náà ṣé ẹ mọ̀ pé èèyàn bíi tiyín ni mí ìbá ti ó ṣẹlẹ̀ látara àwa ń bẹ lọ́wọ́ yín ṣùgbọ́n kò sí ní kápá mi wọ́n wá ń bèè lọ́wọ́ ànábi bí gbàtí yàrá pé ọ̀ọ́bì sọ́tàn à ṣètò ọlọ́run nǹkan kan ọ̀dẹ̀ sí wa ànábi wa ni à tẹ́ pé kápá mi lọ́wọ́ àní ń sọ pé kó ṣẹlẹ̀ sí i tọ́ba yẹ pé ìkápá mi ló wà kí ntẹ́ ń kánjú rẹ̀ tẹ́ ń béèrè yẹn kó ṣẹlẹ̀ tẹ́ pé mo ní kápá kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lakudiyala amúrò báyìí ní ìwà ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ti yanjú láàrin èmi àti yín ẹni tó ṣe tọlọ́hún ẹni tó dúró lójú ìlànà tọlọ́hún àti ẹni tí ń takò tọlọ́hún kó wa ọba ti máa yẹ ẹ. ṣùgbọ́n bó ti wọlé kó rí bó ti wọlé kí nǹkan ó fọ́jú pọ̀ tó wallahu a'lamu biz-zalim ọlọ́run ló nímọ̀ jùlọ nípa gbogbo àwọn tó jẹ́ alábòsí zọlimún níbi ayé al-mushrikun ọlọ́run nímọ̀ nípa àwọn tó ń pa nǹkan papọ̀ mọ́ ọlọ́run ó mọ̀ wọ́n ó sì mọ bí ó ṣe mú wọn ó mọ bí ó ṣe fìyà jẹ wọn ọlọ́run èyí sì kánjú gbogbo ọ̀nà tọ́lọ́run ó fi mú wọn ó ti yé ọlọ́run ìyẹn ni tí ọlọ́run sọ fún Muhammad sallallahu ọ̀nà tó sì fi mú wọn ó ti ọlọ́run. inshallah àdàdúnbí kẹlímọ́tà ní kàfífàtà ní. ẹ̀rí pípa tí à ń sọ̀rọ̀ adarúkọ kò sí nínú ìṣesí tiwa ká máa dárúkọ àfa kankan torí pé kò sí nínú ẹ̀kọ́ dáwà torí pé tó bá ti lè dárúkọ àfa yẹn ó ti restrict dáwà yẹn sọ́dọ̀ rẹ̀ nìkan nìyẹn ẹlòmínà sì ń bẹ tó nírú ìṣesí yẹn lára yọ ọmọ abilé ògbé wọn ò kú dákọ tèmi ṣùgbọ́n tí yẹn bá sọ generally oníkàlùkù ò mú tiẹ̀ ń bẹ àmọ́ ìgbà mi ń bẹ ó máa ń bùkátà ká dárúkọ àwọn èèyàn kan nítorí káwọn èèyàn ó lè máa burú tí o ń bẹ ní ọwọ́ wọn káwọn èèyàn lè sọ̀rọ̀ ẹlòmíín bẹ yóò wọ sọ bí ó ń súnà yóò dẹ̀ máa kó ti hadith téèyàn dẹ̀ rò pé òdodo ló ń jáde lẹ́nu ẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀ sọnù àbá àtà dárúkọ yẹn nígbà a fáwọn àfojú kan rárí báyìí ó sì máa ń sọ̀rọ̀ nípa bí ẹni pé àjọ ń gbénu lé ni. so ẹja fi abala bẹ̀rẹ̀ alimuhim àwọn tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n ń kó sí páńpẹ́ àwọn aburú yẹn púpọ̀ olóbi jẹ́ kí gbogbo àyè táwa bá wà wá máa ń sọ ọkọ ẹ̀ káwọn yóò bá lè sọ̀ra fún fitna nítògbé lọ́wọ́ bí ó ń súnà lèyìn ó pè bẹ́ẹ̀ àwọn kan tó ń pèpè sí nítorí lè àwùjọ ni tó sì lè kó ìpalára bá dá wa sunna anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n yẹn wàá túmọ̀ pé tó bá sọ tó jò tọrọ ká sọ wípé kì í sòótọ́ ló sọ ọ̀rọ̀ lérí pé sóbìnrin tó ń ṣe ìkóso só lè gbé Qur'an àbí ò lè gbé Qur'an ọ̀rọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn ó pín sọ́nà méjì lérí ẹ̀ àwọn jùmùhúr tó pọ̀ nù àwọn àfa wọn ni kò lè gbé e ṣùgbọ́n àwọn míì ń bẹ nú àwọn àfáà tí wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó lè gbé ó súnmọ́ kó ṣe pé fíwù ẹlẹ́ẹ̀kejì yẹn ló kóòtù tó fi sọ̀rọ̀ yẹn so àwọn authority tàn sọ báyìí náà wọ́n wà so wàhálà wallahu alam. bákan náà èèyàn fẹ́ gbaṣẹ́ bẹ́ẹ̀ èèyàn fẹ́ teach ní school kan wọ́n wá fún yẹn pé ẹni tó fẹ́ teach ní school yìí o yóò máa dé ní aago méje àbọ̀ ó ti gbọ́dọ̀ wà ní school tó bá léètì bí ẹ̀ẹ̀mejì wọn ò yọnu sálárì rẹ̀ wọ́n sàkọ́ gbogbo òfin yẹn ó lóun ti gbọ́ gbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ aago mẹ́sàn-án òun ló ń dé wọ́n wá yọ owó oṣù rẹ̀ ọba kàkébọ̀ nígbà á ah, òfin tọ́lọ́hún ò gbé kalẹ̀ òní tí ò jẹ́ kó òun bá yín jiyàn jọ́ yẹn òun ò lè tẹ̀ lófin kankan ẹ fẹ́ sọ́ọ́ di kèfèrí ni òfin tí ọlọ́hún ò gbé kalẹ̀ lẹ́ wá ń gbé kalẹ̀ lórí bí èèyàn kọ́ là ń sọ o anabi ni alimusulimuna ala shurutihim anabi ni ẹ̀yin mùsùlùmí ẹ ń bẹ lórí àdéhùn tẹ́ bá jọ ṣe láàrin ara yín lókùrú gbàtà déyìn ò bá ti sọ haram di halal tí ò bá ti sọ halal di haram ẹ mo fẹ́ máa ṣiṣẹ́ lọ́dọ̀ yín tó bá fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ mi torí pé àwa mùsùlùmí kọ́lọ́n kó wa pàápàá jùlọ àwa pé ọmọ ìyá ọmọ ìyá ọmọ ìyá à ń mọ hanra wa púpọ̀ ẹni tó gbélé ẹ̀kọ́ kalẹ̀ tí wọ́n ń dé láago mẹ́sàn-án in tó o ti ṣe jàǹbá rẹ̀ pọ̀ àwọn ọmọ tí wọ́n ní kó o kọ́ àwọn òbí wọn ń sanwó ó ti ní tó yẹ kó o kọ́ wọn láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án yẹn ò kọ́ wọn ó dẹ̀ gbowó ẹ̀ wọ́n wá ń sọ fún ọ wá sọ pé kìí sọlọ́run ló gbòfin kalẹ̀ sọ wọn gan-an ni olórí alábòsí so ìgbàláyé ń bẹ a lè ní àjọsọ agreement shurut láàrin ara wa lérí pé a fẹ́ jọjọ da nǹkan pọ̀ kódà kò ní ìdíkọ̀sẹ̀ mọ́ béèrè pé àdìsí wo lọ sọ hmm, kò ní ìdíyẹ ìǹtẹ́ bá ti rí wípé yóò mú àlàáfíà wá láàrin ara yín ṣẹ̀ríà Islam gbà wọlé lókùrú gbà tí nǹkan yìí ò bá ti tako ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ tí ó sì gbé ntọ́lọ̀ ń ṣe léwọ̀ wọlé so on drive lọ iná wa tàn traffic light pé mọ́tì lọ ẹgbẹ́ ọjọ́ bí ọlọ́run abadis wájú èso ọlọ́run ọlọ́run ló lè ní adúró ọlọ́run ló lè ní Quran ni ó sọ pé ká dúró àdìsí ló ní adúmọ̀dúró àìmọ̀kan nìyẹn so èyí kọ́là kọ́là ń sọ so kọ́là kò tó dípò àwọn èèyàn ara àwọn kan àwọn kan sì gbọ́ débẹ̀ yẹn o àwọn kan sì gbọ́ débẹ̀ nínú àwọn tá à ń sọ yẹn àwọn tá a dárúkọ wọn yẹn ẹlòmíín bẹ tó bá wá yáwó lọ́wọ́ yẹn yá five thousand naira èmi ò rí o bẹ̀tẹ̀ àwọn tó ṣẹlẹ̀ sí wọ́n sọ ó yá five thousand naira pa lágbájá ò ní dáwó padà ní gẹ̀nímọ̀ ni ọ̀rọ̀ ogun ni torí pòkulẹ̀ ti dìklẹ́ rẹ ní kẹfìrí tẹ́lẹ̀ ó sì lọ yáwó lọ́wọ́ kẹfìrí so n gbèbè bá dáwó mi padà pé ọ̀rọ̀ ogun ni dákẹ́ ni padà àwọn ẹ̀tọ́ àwọn mùsùlùmí ti ń bẹ lọ́wọ́ ẹ̀yìn kẹfìrí gbà òun mọ̀ ń kírun pé o kẹfìrí ni ọ́ àti gbọ́ ẹni tí bàbá rẹ̀ fayé lẹ̀ ó sì ń wo báyìí òun ò ní kírun òun ò lè kírun sí bàbá òun la tó tó pé mọ́tà káfíra kí ni bàbá rẹ̀ tó fi kèfèrí pé bàbá òun máa ń ṣe wúrídì ní sì máa ń fa tẹ̀sùbá so ó ti di kèfèrí gbogbo yẹn wá ń kírun sí bàbá rẹ̀ làwọn ta kété irú ẹni tó jó lórí ìgan tí wọ́n pè ló lórí wọn dáadáa kọ̀ òun náà máa ń sọ bàbá òun kèfèrí ló kú sí kèfèrí ni kèfèrí bàbá òun kú kèfèrí so ẹ já fi abala bẹ̀yẹn lẹ̀ so kọ́lọ́n kọ́lá tóbi rẹ̀ kọ́sà àwọn èèyàn tí àwọn irú bẹ́ẹ̀ náà sì ń rọ́tẹ̀lé lẹ́yìn ẹ sì rà mí ibi súnà lára wọn so ló fi jẹ́ pé wọ́tọ́ bá rí pé ò tí ì ní àjọ sọ́ra fún ìmọ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ tọ́ọ̀bá lájọ tó fi tó fi tó fi jọ so kọ́lọ́ kì í tún ṣe àjọ tó bá jò ẹ̀rọ kájọ míì ti ti dálu ìdọ̀tí ó tún yóò penetrate wọlé mbẹ́ o kọ́lọ̀ ó sàánú wa wọ́n ní ǹjẹ́ tá a bá fẹ́ mú ẹni tó ṣe sìnà ń sìn alọ́fẹ́jọ́ ẹnìkan sùn wípé lágbájá ṣe sìnà wọ́n wá bí wálé ìpè ẹlẹ́rìí mẹ́rin là a ní kò sẹ́lẹ́rìí bá a ṣe mú kíní security kílẹ̀ pé security footage àwọn àmọ́ àni ya adájọ́ ẹ̀yẹ play rẹ̀ kọ́ máa wò ṣé wọ́n lè yẹn ṣé ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ẹ̀rì ẹ fẹ́ two hundred gan bẹ̀ṣẹ̀rẹ̀ Islam yìí sọ̀rọ̀ ọpọlọ bọ́lọ̀n ṣe sọnù Quran yẹn náà ni ntàdájọ́ sọ ni pé a rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹlẹ́rìí mẹ́rin lọ́lọ́run béèrè ọlọ́run mọ̀ pé ó lè ṣe lóòótọ́ tó fi ń béèrè ẹlẹ́rìí mẹ́rin níbi táyé délé ní ntòòṣe wọ́n lè ṣó rẹ nu tẹlifíṣàn tó sì máa ṣe báyìí tí wọ́n gbé orí rẹ àbúrò ni so ọlọ́run tó gbé nǹkan rẹ̀ kalẹ̀ ọmọ tí ń ṣe àlàyé alamọ̀mọ̀nà kálákọ̀ wọlé tó ìfúlù kabir láyé àbáṣà àìmọye àwọn tí wọ́n lọ aṣọ rọ̀gì tán ti ń sọ̀rọ̀ tán ń kí táwọn yẹn ń sọ pé èmi gbàwó ni mo lọ so níbi tọrọ eh, ìmọ̀dé láyé tá a wà yìí ọ̀rọ̀ kọ̀mpútà ṣebẹ́ rí mímí kò ti ń sáré níbi junction bẹ́ẹ̀ <laughs> níbi junction stadium tó ń tó náà tó ká tó dé kẹrù báyìí ti ń sáré báyìí ẹni tí ọba mòye bẹ yóò ní pé ah gómìnà náà ń sáré kò ń kọ́ wọ́n kàn gbé orí ẹnìkan náà wá gbórí tiẹ̀ tá gbé síbẹ̀ so ìdí nìyẹn ọlọ́run tó ti dá wa ti mọ ogun tí ò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá gbé dé court adájọ́ ní ẹlẹ́rìí mẹ́rin àti gbọ́ àti rí i ẹlẹ́rìí mẹ́rin wàlá tẹ̀jẹ̀ sẹ́sù mọ́tọ̀pinpin ọlọ́run tó ní ẹ mọ́tọ̀pinpin ọlọ́run mọ̀ pàwọn èèyàn ṣe ń tó kúrẹ́ káàtó mọ́tọ̀pinpin mọ́ ẹlẹ́rìí mẹ́rin wá tó o bá ti rẹ ẹlẹ́rìí mẹ́rin ẹ bá aṣọ rẹ kọ́gọ́rùn èèyàn ó wò kò ṣe sí nánà so hada wallahu alam ọ̀nà wo a lè lò láti lè fi mú ọ̀daràn bóyá ẹnìkan hùwà ìkàṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàyè àwọn ilẹ̀ lárúbá yìí mọ́ Saudi àbíbí kan ẹni yẹn wà nulẹ̀ ó lu ẹnìkan pa ó pa bó ṣe pa ẹni yẹn kíní yẹn dẹ̀ wà nulẹ̀ tó ti cover everything then gbogbo àwọn ibi tó tún fọwọ́ lé níbi ara ẹni yẹn náà àwọn ìka rẹ̀ wọ́n padà lọ gbé gbogbo ẹ̀ lọ wọ́n padà gẹ́ẹ̀tì ẹ̀ pé ọwọ́ rẹ̀ ni pẹ̀lú tí wọ́n rí yẹn wọ́n lè fi yẹn mú ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé zina ọlọ́run tó mọ̀ mọ̀ dàkọ ẹlẹ́rìí mẹ́rin ó ní kàtí ọlọ́run fàyọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ kí n mú yẹn wá ni pé kì í ṣe hundred percent ní sẹ̀rí àdìjú lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ibi tí sẹ̀rí àti lè lò wà bẹ̀t kì í ṣe pé generally sẹ̀rí àlè lò báyìí. àwọn ẹni tí ẹni tí ń gbọ́dọ̀ yàn tó gbàwé ọjọ́ mẹ́ta tó fi lọ séèyàn yọ jáka rẹ̀ àwọn téèyàn máa ń yọ jáka wọn kì í ṣe pé gbogbo àwọn tó bá jẹun lọ́dọ̀ èèyàn àwọn tó ṣe wípé báàwẹ̀ ò sí ìwọ ló ń bọ́ wọn ìwọ ló ń gbọ́ bùkátà lè rí wọn ọwọ́ rẹ̀ náà ti ń gbọ́ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ àwọn yẹn náà ní kéèyàn yọ jáka lè rí wọn ó ṣe é pé létò ń gbé ẹnìkan wà ń bẹ̀ tó ṣe wípé àpọ́n ni ọwọ́ alágbájá bó ló ti mọ jẹ sáré pé ah kò yí sí o ọmọ ńlọrọ abúlé ọ̀hánà ọ̀yà ìyàwó mi mọ̀ dáná ìtì ẹ̀ náà o ò lè ń yọjá ka rẹ̀ because aslan ìwọ kọ́ ló ń o kàn ṣe fẹ́fọ̀ fún nínú nínú àwọ̀ ìwọ náà gbalada so jáka rẹ̀ ò jọ̀ràn èèyàn fún ọ torí wípé ìwọ kọ́ ni wọ́n ní tó bá yẹ pé ìnáwó lé lórí so ti yé báyìí ntẹ̀yàn fi kọ́ídà tẹ̀yàn fi mọ̀ nìyẹn so hada wallahu alam wa aleykum salaam. láti wà nípò pé wọ́n lèèyàn ń fowó oúnjẹ ránṣẹ́ sí wọn èèyàn lèèyàn ń bọ́ wọn ẹgbẹ́tọ̀ oúnjẹ wa ti tán o fún oúnjẹ ránṣẹ́ o èèyàn lèèyàn ò yọ ṣùgbọ́n àwọn òbí àwọn bọ́ọ̀bá kan fún wọn ò fún wọn àwọn náà níṣẹ́ tiwọn tí wọ́n fi ń bọ́ra wọn yíyọ jáka àwọn òjò ọ̀ràn yẹn léèyàn lérí tábà ní kò sówó lọ́wọ́ àwọn o sẹ́ǹdì owó sáwọn àwọn fẹ́ fi yọjá ka ojúṣe èèyàn oníkéèyàn o fún wọn lówó yẹn so ti yé báyìí hada wallahu alam ẹni tí fọ ẹjẹ mẹwàá èèyàn má kò tí ì sí náà nìyẹn kò tí ì ní ẹni tí ó tún gba jáka lòun náà tábà wá fún jáka jáka bá tún pọ̀ dáadáa bóyá ó lè yọ ti àwọn márùn tó kù yẹn náà torí pé nígbà tó yọ àwọn márùn àwọn márùn tó kù ńkọ́ sáwọn èso mọ́ so tí o ti yọ ọ ti yẹ wò báyìí pé tọ́ ọmọ méjìlá ló wà ńlẹ̀ ọmọ mẹ́rin la rí yọtọ̀ àti wà nípò ẹni tí ò tó jákà yọ ìtumọ̀ ẹ̀ ni wípé èyí tó sẹ́kù èyí tẹ̀yẹ kẹ́ ẹ jẹ náà ni ìwọ lọ́kàn fẹ́ mọ dara rẹ láàmú jákà mọ dara rẹ láàmú ọ wà nípò ẹni tí ó gba jákà ni o sì nípò ẹni tí ó yọ jákà wallahu alam. ọlọ́kadà yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ́ ní mú ahun sàn rí ẹni tán pè ní ahun ìjàpá yorùbá tó súnmọ́ nìyẹn èrí lákùrẹ́ ń bí ọ̀nà ń pè lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ògì ìjàpá tí bá ń jẹ ẹ̀sẹ̀ ìyà lójó jẹ kì í sóúnjẹ rẹ̀ ni Yorùbá fi máa sọ pé ìṣẹ́ ní máa ń sàn rí ní máa ń mú sàn kẹ́yà máa sàn kankan máa mú mi sí káwọn èèyàn ó máa justify sóbìnrin lè gọ̀kadà sí òlè gọ̀kadà kìnnì kan kò sí tó burú bẹ́ẹ̀ kankan ìyà ló débẹ̀ gbogbo àná la máa tó da a sì máa tí ò da ọ̀kadà gúngùn kò sí nínú means of transportation òsì ló bá wa débẹ̀ bó ti wùlẹ̀ ọmọ kódà nu ti ń ba inú jẹ́ ni pé ẹ̀tún wá rí bí àwọn local government kan wọ́n tún rọ kàdà fáwọn youth òsì òun ló bá wa débẹ̀ ẹ̀rí wípé ẹni tó bá ní ọ̀kadà láyé ìgbà kan tó bá fẹ́ gbéyàwó rẹ̀ gan bóòlù ìyàwó yẹn ó ṣe jókòó yóò bẹ́ǹdì báyìí pẹ̀lú yóò kọ́rọ́ọ̀sì báyìí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ ni o bí ó ṣe jókòó nìyẹn sùmọ́gbà tó ti di nǹkan ìgbòkègbodò lílọ bíbọ̀ àwọn ènìyàn mo ń bi ẹnìkan léèrè níjọ́ kan ní ẹ àlè sọ pé kọ́mọ́gà kadà mọ́lẹ́ ọ̀dà nítorí wà ń bẹ̀ ni pé kẹ́nìkan ọkùnrin kan ó jókòó lórí bẹ́ǹchì kíyàwó rẹ̀ wá làtàn sí ẹ̀yìn ọkùnrin o bó o ló ṣe fíìl ó ní a ah, láéláé kò lè ṣẹlẹ̀ mu ni kí ni yàtọ̀ orí ọ̀kadà tó wà ọ la lẹ́yìn ọkùnrin náà ni so àwọn ọlọ́kadà sì ní gbogbo wọn wọn mọ sáìsì ọmú gbogbo obìnrin kọ̀ọ̀kan kódà ọ̀rọ̀ wọn burú débi wípé obìnrin mi ò mọ lọ́bẹ̀ ẹ̀rọ ọlọ́kadà àti ọ̀rọ̀ àmọ́ páàkì lẹ́gbẹ̀rẹ̀ ìbọ̀lẹ̀ ńlọ ìbọ̀lẹ̀ àwọn olóòbí kankan bí wọn yóò sì gbé ọ ń gbé lọ sí sinani yẹn obìnrin mi bẹ tí tó bẹ ń lé ọkọ ọlọ́run lọ́mọ yìí nọ́mbà àwọn ọlọ́kadà tó wà lọ́wọ́ yẹn tó bá ti pè báyìí ọ̀fẹ́ wa gbé ọ̀fẹ́ kò ní sanwó ṣùgbọ́n ara ni ó fi máa ṣe gbogbo bẹ̀yẹn so fitina tó ń dálẹ̀ kì í ṣe kékeré obìnrin mùsùlùmí tó bá nítìjú tó sì páyà ọlọ́run àtijọ́ gbé jàlẹ̀ kìyàmà kò pọ́n ilé rárá kó máa látàn sẹ́yìn ọkùnrin ọlọ́kùnrin kó máa gbé òun káàkiri so ẹlòmíì yọ tẹ bírèkì báyà ọ fàyà yọ fàyà ní ẹlẹ́yà ẹ̀ má bínú o bọ́lọ́kadà àbọ̀bá ṣe pé obìnrin bọ́ bá ṣèṣì ṣubú tó ṣubú lulẹ̀ kíní ojú rẹ̀ ni wọ́n ọkọ̀ yọ pé ẹ̀yọ́ tójú kúrò ń bẹ̀ kíní èèyàn ṣubú ẹ̀ sọ pé ó dà nǹkan bójú wọ́n ọkọ̀ kì í ṣe pọ́n sànú ẹ̀ o torí pọ́n sàfẹ́ mẹ́ni tó wà ní ẹ mọ̀ pé wọ́n bọ̀ ẹ kọ́kọ́ yọ tójú yìí náà ká lè ráyè tírì tiwọn. tí a mọ̀ sẹ́ni tọ́kadà ti rún mọ́lẹ̀ ni wọ́n máa sọ pé ká má yọ kíní lójú o. so ẹ̀sìn pọ̀ ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Islam kì í ṣe ẹ̀sìn tó máa ń dijú gbáyìí ó wà realistic làlúrí tó lágbára lè padà wàrántì kóbìnrin ó gọ̀kadà tó bá yẹ pé kò símẹ́sì míì fún mọ́ ṣùgbọ́n làlúrí yẹn yóò strong islamically kì í ṣe pé ìwọ ló kàn conclude ìwọ ló kàn conclude ìrìn láti bí sí junction bẹ́ẹ̀ obìnrin mi ò pa ah, ó ti jìnnà ju ọ̀kadà ní téèyàn lè rìn àmọ́ àwọn ìyá wa míì tó yẹ pé kì í ṣe pẹ́sìn ló yé wọn débẹ̀ wọn ní táwọn bá kọ̀kadà ojú àwọn ọmọ yóò mọ yóò mọ ṣe báyìí àwọn àgbàlagbà ni wọn èé gùn nǹkan kan ò sì ṣe wọn wọn prefer káwọn ọkọ ibi tí ọkọ bá ti dé wọn ò ní sẹ́wọ̀n débẹ̀ so bó wàá la ṣe wá fẹ́ sọ àwọn ọmọ twenty seven years thirty years obìnrin mi ò tiẹ̀ ní tìjú yóò gbà lẹ́yìn ọ̀kadà báyìí yóò tún mọ́ sálámọ̀ sí ọ salamu aleykum star àpò òsì má kí mi <laughs> so kọ́lọ̀ ó ṣàánú wa kò sí tó burú irú kẹ̀kẹ́ nàpẹ̀bù yẹn ó yẹ kí wọ́n fi rọ́pò rẹ̀ ká ní gbogbo ẹni tó bá ti lọ́kadà kó gbé ọ̀kadà wá kó máa gba kẹ̀kẹ́ nàpẹ̀bù yẹn kó wá subsidize fún wọn kẹ̀kẹ́ nàpẹ̀bù ẹjọ́ mélòó lẹ gbọ́ kó dáyàn lẹ́sẹ̀ because ó ní bọ́dì bọ́bá tiẹ̀ ṣubú òǹkàlùkò ìdáre kúrò mẹ́rin ṣùgbọ́n Ọlọ́run ló iye ẹsẹ̀ tó ti kán lórí ọ̀rọ̀ ọ̀kadà ló fi jẹ́ pé orílẹ̀-èdè wa kọ́lọ́n kó ṣàánú wa ẹ̀mí ò ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn lórí wa èló ló fẹ́ ná yín kẹ́ ẹ subsidize kẹ̀kẹ́ nàpẹ̀wò yẹn pé gbogbo ẹni tó bá ti lọ́kadà wá drop ọ̀kadà rẹ àfọ̀ ní kẹ̀kẹ́ nàpẹ̀wò ó wà sanwó kékeré díẹ̀ sí kò sẹ́ni tí ò fẹ́ tí ò ní lọ gbà ta ló fẹ́ bọ́n ṣe wàhálà so kọ́lọ́n wọn la tó bẹ̀rẹ̀ kó ṣàánú wa ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé eh, kíni kan àwọn afáàkàn ni wọ́n lè gun nọ́ọ̀sẹ̀nsì ni gbogbo yẹn oníkàlùkù náà mọ̀ tó pọ́n ẹni tó wá ń wa taxi ní tí méjì la fẹ́ fi wéra wọn yẹn ààyè tóbìnrin jókòó sí nínú taxi ààyè ọ̀tọ̀ ni kò lẹ̀ mọ́kùnrin bó ti wulẹ̀ ọmọ dírẹ́fà dúró láàyè tiẹ̀ obìnrin yẹn náà dúró ní ààyè tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún wá léwu tó wáyé pé wọ́n ti lọ lẹ tinted glass tí wọ́n ti lẹ gbogbo kinní yẹn pàtẹ́ pé èèyàn ò lè rí iná rí ẹni tí ń bẹ́ẹ̀ nú obìnrin àti dírẹ́fà nìkan wọn ò gbúdọ̀ dá wà ń bẹ̀ tó bá fẹ́ wọrú èèyàn wọn gbúdọ̀ obìnrin gbúdọ̀ pé méjì tí òfin ní jẹ́ khalwa nínú sharia islam ṣùgbọ́n pẹ̀lú taxi tí gbogbo èèyàn ń rí wọ́n rí wọn wọ́n rí ní ti ó sọ̀rọ̀ ó tó kí obìnrin olóbìnrin mọ́lẹ̀ nu tàṣí gbogbo ayé ní orí <laughs> náà rí yẹn ìyẹn ò kò bọ́ sípò khalwa kò dẹ̀ bọ́ sípò ìtìlá torí pé n ta fi kọ̀ndẹ́ẹ̀mù ti ọ̀kadà náà kì í kú ṣe pé tọkọ bá ní mọ́ṣíìnì kò kú ṣe pé kò kú lè fi gbéyàwó ẹ̀ kì í ṣe pé ó rí mọ́ṣíìnì tó wà yẹn gangan lẹ̀ṣẹ̀ so ti wá báyìí bọ́kùnrin bá ní ọ̀kadà ó lè fi gbéyàwó ẹ̀ ṣùgbọ́n bára rẹ̀ ó ṣe máa kan ara ọkùnrin ọlọ́kùnrin ìtìláàtì nìyẹn so àwọn nǹkan tó wà ńbẹ̀ náà nìyẹn so nínú taxi dẹ̀ ni kò sí ìtìláàtì ńbẹ̀ àyàfi tó bá yẹ pé ọkùnrin lè wọlé wọn fún wọn mọ́ra wọn nǹkan kan ẹ̀yìn ọ̀tọ̀ ṣùgbọ́n pé báyà ọ wà nù kò dẹ̀ sí kálùwà ń bẹ̀ so fatakula mastata atun kápá yẹ ọlọ́run bí ọlọ́run bá ti fún alágbára tó ọlọ́run bá ti fún alágbára tó bẹ̀tì ká má gbàgbé mo ṣàlàyé pé àwọn làlúrí kan ó lè ṣokùnfà kárọ́bìnrin kó kọ̀kadà kọ̀kadà ò gbé àwọn làlúrí mi lè fà bóyá àdúgbò wọn mọ́tò kan ní máa ń nábẹ̀ mọ́tò ń sì ní tó bá ti lọ kò tó padà wá mọ́jọ́ òun obìnrin yẹn bá mí sè ọ̀tà sí ọkọ̀ yẹn ilé wọn sì nìyí mẹ́ẹ̀lì tó pọ̀ ni ó sì lóyún sínú ó tó pamọ́ sẹ́yìn ọwọ́ ni ọwọ́ akọlù àfa kan pé pẹ̀lú condition tó ń wà bóòlù òun ó ṣe bisimilá máa rìn ni máa rìn lọ ni láyé òwúrọ̀ kọ̀kadà Allah Islam yìí ṣẹ̀ṣẹ̀ nira so condition tó wà yẹn yóò gbà pé dọ̀rúrọ̀ òun ló mú un ṣe nǹkan yẹn bẹ̀tẹ̀ nínú ẹ̀mí ẹ̀ kó bìlífù pé kì í ṣe bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n ibi tí problem máa ń ṣẹlẹ̀ ni pé a máa ń fẹ́ sọ dọ̀rúrí di ìpìlẹ̀ òfin yóò ti wá dàbí ẹni pé kò sí láì fi ń bẹ̀ nígbà bá rí ọ̀tánétífù gangan tọ́jú òrìjìnà gangan kódà ẹlòmíì rí ọkọ̀ láì skul ń bẹ̀hún yóò rí ah ọ̀kadà lọ́ọ́ yájà ni mọ́tò ọ̀pọ̀ yóò fún un mọ́kadà so ẹ̀ṣẹ̀ ni o kọ́lọ́n wọn látó rẹ̀ kí ó ṣàánú wa gbogbo àwọn ọkùnrin sì nìyí tọ́lọ́n bá bò wá láṣìírí àti níkà mọ̀ pé dandan láì ilé lọ́kọ̀ kọ́kọ́ ọlọ́run lọ́mọ bí ṣe máa bá yàn tó nǹkan transportation kúrò ń bìkan lọ bìkan nínú karastaristiki karastaristiki ọmọnìyàn ni a jáde necessity béèrè fún kódà ẹlòmíín bẹ́ẹ̀ máa rò pé kò sówó lọ́wọ́ òun fẹ́ lọ ká yóò ràn ọ́ lọ́wọ́ lórí àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ìyàwó rẹ̀ fẹ́ lọ ó gbé lọ àbọ̀ nǹkan lẹ́yìn lè drive lọ gbogbo àwọn nǹkan yẹn yóò sọ̀fù àwọn problems kọ̀ọ̀kan torí bóbìnrin mi lórí pé òun ò fẹ́ gun ọ̀kadà mọ́tò lòun wa ó lè lo one hour lẹ́sẹ̀ títì títí tí ọkọ̀ ó fi dé ìwọ ló sì ń kájú pé ọ̀fẹ́ bóúnjẹ ńlẹ̀ ọjà ló sì fẹ́ lọ kò fẹ́ gọ̀kadà ọkọ̀ gan tó fẹ́ wọ̀ ọkọ̀ tètè dé jàmọ́ ṣé oúnjẹ yẹn ò ní létí bí wọ́n bá sì di ọ̀fà bínú yọ kódà torí ìyẹn ni òjò ń jẹun ní ibi àkíkọ̀ tí mo lọ mi ò mi ò jẹun wọ́n fún mi ló jẹ mi ò jẹun òtítà jẹ́ ti pé bòójẹ ń lé so àwọn nǹkan yẹn ẹni ọlọ́run bá fún nígbà láàyè tó lówó láti ra ọkọ̀ kó má sọ pé òdìbò ń bá tó ti mọ́kàdé kó má sọ pé òdìbò ń bá tó kọ́lé irinṣẹ́ ni kì í ṣe fáàrí irinṣẹ́ òun ló jẹ́ so kọ́lọ́run bá kọ́ ọ láti tóbi rẹ̀ kí ó ṣàánú wa. tó o bá wá lágbára àti rọkọ̀ mọ́ ẹ̀bẹ̀ sọ pé ọ wàá lọ tún kúrò ààrẹ sínú wàhálà wọn lẹ́yìn tí bá ń wá wàhálà tí ò rí tó bá rókù ọkọ̀ ńgbà sọ pé ọwọ́ àlọ́ wá ọkọ̀ tó yẹ pé tó yẹ pé ọjà tètè débi náà àdé dìde padà rìn pé ìjọ wá wọ so kọ́lọ́n kí ó dúró tì wá kó sì bá wa gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan tí ò yẹ kéèyàn sì máa dààmú kó tó ní ni torílẹ̀-èdè bá rí bó ṣe yẹ kó rí so abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́lọ́n wọn bá kó bá tún orílẹ̀-èdè wa ṣe rahmatuka ya arhamar rahimin na ah, àwọn tá a lè sọ lórí èèyàn sọ́dọ̀ babaláwo ló wà ní <laughs> àbí ń kéwù ọlọ́mọ ẹjọ́rí ẹyẹ lé kankan kò ní kankan ṣe pẹ̀lú à ń kéwù tó kọ́lọ́ kó ṣàánú wa wattaqullaha wa kunu ma'a sadiqin ẹni tó yàn bá kẹ́kọ̀ọ́ lára rẹ̀ èyàn ò ní làpá yóò làpá lára yẹn nínú tíra ta'alim muta'alim tariqa ta'allum wọ́n ní ikhtiyaru le ustad èyàn máa ń ṣẹ̀ṣà olùkọ́ tí èyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ nítorí pé kayfa ma yakunu murabbi yakunu al-murabba ẹni tó ń rèèyàn bó bá ṣe rí náà lẹni tá ó ṣe rí so ẹni tó ṣe pé máa fi katapọ́ọ̀tì sápò káàkiri máa pa aláǹgbá káàkiri àfẹ́yìn náà ibẹ̀ ló mọ́ rẹ lọ́kọ́ di lọ́mọ kéwù nígbà ọmọ náà bá dé tó náà ń wá aláyùn bẹ̀rẹ̀ kiri <laughs> máa wá àtàǹpàkò aláboyún kìnìún kankankan ìyá oníyà tó wà lójú àrò retí kí àwọn kò lójú retí ojú àrò ìyá oníyà gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn àdánwò ni so ká àfa dáadáa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ọ̀dọ̀ rẹ̀ káàtàwọ́lá. kì í ṣe lẹ́yà ní obìnrin tọkọ rẹ̀ fayé lẹ̀ obìnrin mùsùlùmí kọ́lọ̀n kó wọlá tóbi rẹ̀ kó ṣàánú wa kó jẹ́ gbogbo ní dáadáa lérílẹ̀ lójú ọ̀nà a máa le lára obìnrin tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ wá fi sílẹ̀ bá bá sọ̀rọ̀ mi fún yóò mọ̀ rẹ̀ pé ah kò sẹ́ni tó lè dàbí ọkọ kì í ṣe tuntun ìyàwó musalama náà sọ bẹ́ẹ̀ fanabi sallallahu alayhi wa sallam pé anabi òun ò lè fẹ́ ọ àwọn ọ̀rọ̀ ọkọ kankan kò sẹ́ni tó lè dàbí ọkọ anabi wa sàdọ àgbẹ Ọlọ́run yóò pa yóò fún ọ ní ẹni tó lóore jù ọkọ rẹ lọ Ọlọ́run padà wá kádà pa anabi ló padà wá fẹ́ sànàbí wa lórí jọkọ rẹ lọ àbánabi ò lórí jọkọ ah. so ó dáa fúru obìnrin bẹ́ẹ̀ kó lọ́kọ nítorí pé ipa tí ọkọ ń kó lérí àlámọ̀rí ìṣẹ̀mí obìnrin ó pọ̀ tó dẹ̀ jẹ́ kò sẹ́ni kankan tí tó lè kó ipa yẹn ju ọkọ lọ wọ́n lè rẹ́ni tó lè fún lówó wọ́n lè fún lóúnjẹ wọ́n lè fura sọ fún ṣùgbọ́n àwọn kankan ń bẹ tó pé kò sẹ́ni tó lè ṣe fóbìnrin àyàfọkọ ẹ̀ so látara àdélé ó dáa púpọ̀ kí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kí kó so kí ọlọ́run kí ọlá kí o. nítorí pé téèyàn bá sọ èèyàn mọ ìbéèrè téèyàn tó lè sọdá lérí ẹ gbàtí èdè pọ fẹ́ yọ ojú yẹn sílẹ̀ lẹ àkọ́mọ àdìgbò ẹ mọ́ ṣe ṣètò ojú ẹ lẹ́yà mọ́lẹ̀ o <laughs> kọlọ alimuyin bọ́yá ntẹ́ni yẹn ń béèrè ni wípé obìnrin tó jẹ́ lẹ́hà tí ń bojú ó ti láwọn tó lẹ́tọ̀ọ́ sí ojú ẹ̀ tó lè rojú ẹ̀ àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí ojú ẹ̀ kò yẹ kí wọ́n rí ojú rẹ̀ torí pọ́kùnrin mi ń bẹ ìwọ tó yàwó rẹ ń bojú ó yẹ kó lẹ́kọ̀ọ́ nípa àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ obìnrin tó bá ń bojú ọ̀kan náà àwọn ọmọ ìyá kan ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ títí ń ṣiṣẹ́ ọ̀gá yẹn fẹ́ràn ẹ̀ gan ó dẹ̀ jẹ́ èèyàn dáadáa sí i ó ràn lọ́wọ́ gan ó lọ́gbà ṣiṣẹ́ ó dẹ̀ ràn lọ́wọ́ ó wá dìgbà ọdún bẹ́ẹ̀ léyà àbí tuna ọ̀ wá lọ kí ọ̀gá yẹn ọ̀gá yẹn dẹ̀ fẹ́ràn ẹni yẹn gan ni pé ah lágbájá jẹ́mi àánú lójú ìyàwó ẹ̀ Ah, láéláé o ò lè kúrò bí ajá ọ̀gá mi àwòrán gan ẹ̀ sì jó fún wa ah, ìyàwó à ń fọwọ́ tọ pé n ò sínú ẹ tó lè rojọ́ gbà ah, pé ọ̀gá vat wọn náà ìsinmi ìyàwó sá yarí pé kò sí dọjọ bẹ́ẹ̀ wọ́n jà délé ni wọn àtọkọ ìyàwó wa béèrè question yẹn ìgbé ẹ dákun àwọn rò pé àfa àgbàgbọ yẹ ẹsìn lòun fífẹ́ wọn nǹkan tá àfa àgbà òun ò mọ láì dà pé at least bàbá yẹn try fún un pé kò dẹ̀ lé lánìyàn tí ò dá sí àwọn òun bí ipò bàbá ló jẹ́ fún un èèyàn ti wá mọ̀ pé àfa yìí ò kò kò gbàgbọ́ yé nǹkan yẹn báyà táwọn obìnrin yẹn ń béèrè nìyẹn so ojú ẹni tó ń bojú tó jẹ́ lẹ́hà ó ti láwọn tí wọ́n lè rí ojú ẹ̀ tíṣẹ̀rí asilamu ṣàlàyé kì í wá tún ṣe bí kọ́ débi wípé bàbá rẹ̀ gan ẹlòmíràn pé òun ò lè síjú fún bàbá òun àwọn tó lè rójú rẹ̀ nínú sẹ̀ríà islam sẹ̀ríà islam ṣàlàyé dáadáa so ti yọ abáyé kọ́lọ̀ kí ó ṣàánú wa obìnrin mi sì ń bẹ ẹni tó bá mọ̀ rí ló believe pé kò lè rójú òun ẹni tí ó bá mọ̀ ẹni yẹn lè rí bọ́yá ẹnìkan kúkú mẹ́ni tẹ́lẹ̀ òun lè rí njẹ sùnwọ́n bá rẹ̀ tó ẹ̀ sàmà lẹ́gbẹ̀rẹ́ amiru nípa amiru <laughs> amiru kìí ṣe amiru nìkan ni ò gbúdọ̀ rí gbogbo ẹni tó bá ti jọkùnrin tí èsì ẹlẹ́tọ̀ọ́ náà ni kò lẹ́tọ̀ọ́ kí kó rí ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo tá à bá ń ṣe ẹ̀dá kùn lórí tọ́lá ẹ jẹ́ ká nímọ̀ nípa ẹ̀ ní téèyàn bá ń ṣe nds tí ò bá nímọ̀ nípa rẹ̀ èyàn ó bastardize èyàn ó ba nǹkan yẹn jẹ́ so ti wà báyìí ẹ jẹ́ ká gbìyànjú ká nímọ̀ nípa tá à bá ń ṣe ní ds kọ́ lóun kó ṣàánú wa tó insha Allah wàá dà dúró báyìí tálásí tẹ́lómìn bá fẹ́ kírun yóò dúró láàyè mọ́mù náà ni so ti wà báyìí ṣùgbọ́n akálàṣe táwọn yẹn kàn máa ń ipò imam imam gbọ́dọ̀ máa wà mọ́ṣáláṣí kọ́lọ́nkọ́ láti bẹ̀rẹ̀ kọ́ ṣàánú wa mọ́ṣáláṣí tó bá ti jẹ́ pé mọ́ṣáláṣí tó ní imam imam náà ló gbọ́dọ̀ máa kí ọ̀gbọ́ ọ̀nù tí ò bá dẹ̀ ní sí ẹni tí imam bá yàn kíkà pé ìwọ kankan lọ kàdé pé ẹ ṣe kámẹ ẹ ṣe kámẹ láti bolo ti ń bọ̀ àyàfi mọ́ṣáláṣí tó bá yẹ kí mọ́ṣáláṣí tó yẹ kí mọ́ṣáláṣí ojú ọ̀nà tí ò ní imam kan pàtó èèyàn lè kàn lè wọ bẹ̀ sùmọ́tò bá wọn mọ́ṣáláṣí kan tó ń ní imam ń o kàlẹ́ sọ wẹ́kẹ́ nìkan ó ṣe kà á mọ̀ wọ́n ti ní ìmáàmù tí ìmáàmù ò bá sí lára ntì ó ti ní ẹni tí yóò kírun so irú ẹni tán bá yàn pé kó kírun ẹgbẹ́ tí ìmáàmù ò bá sí lára ntì ó ti wà nú àwọn tí ń kírun ó náà dùn níbi mihrab yẹn yóò kírun fún àwọn èèyàn hádà wallahu alam. a ti filẹ̀ pé pínrín tó wọn bá ti sí lára ntì ẹnìkan ògùn ah, ẹ má dùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kúkú kírun yín ibi tẹ́ kóbìnrin ó kírun nulẹ̀ ó lóore púpọ̀ tó bá kírun nu mọ́sálásí tó kí jàmá ládàá yóò gbà ládàá jàmá yẹn ṣùgbọ́n islam ẹ̀ ń kọ́rẹ́jì àwọn obìnrin kí wọ́n kírun ní inú ilé ṣùgbọ́n tí bùkátà kan bá béèrè fún kó wá kírun mọ́sálásí torí àwọn àǹfààní mi tí ó tún rí ṣẹ̀ríà islam tún ẹ̀ ń kọ́rẹ́jì ẹ̀ kó wá sí mọ́sálásí tó ti wà báyìí ìkíní kejì ẹ̀ kò ní ìdí extra reward reward tí ó gbà náà ni yóò gbà hada wallahu alam bá àsílẹ̀ síwájú èyí ò ní nǹkan kan ṣe pẹ̀lú làálàáfíà àrùn tó ti yé báyìí. هذا والله أعلم